lèmi yóò ṣe ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe mo kú láyọ̀ mo sọ láyọ̀ mo tún rọ́mọ gbé jó ọpẹ́ lèmi yóò ṣe ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe ọpẹ́ mẹ́ta. mẹ́ta lèmi yóò ṣe ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe òru láyọ̀ mo sọ láyọ̀ mo tún rọ́mọ gbẹjọ ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle lolú. Number one ṣayọ Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Ó forí sí mi lánàá, orí mi máa kọ́ lọ. oníṣó ó fàyọ̀ sí mi lọ́kàn ayọ̀ ayérayé olùbá wa mírèkù lolúwa fòrè tèmi ṣe. amen. so dáde wa ó yá ẹ̀yin náà fún wa lórí.